lẹ́ẹ̀dí àpò pẹ̀lú àwọn kan lórí rẹ̀ òun dìtẹ̀ ma faqad aadhantuhu bil harb ó dájú pé mo ti ṣèkéde ogun lé lórí ọlọ́run ọba ẹlẹ́dàá wa yóò kéde ogun lé ọ lórí nítorí pé o mú ẹni ọlọ́run o mú lọ́tà eléyìí túmọ̀ sí pé ká mẹ́ni ọlọ́run lọ́tà kabiratun min al-kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ntaasi ìwà táàhùn tí ó sọ wá dẹni tọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa tó kéde ogun lé lórí ó dájú pé ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ìwọ gẹ́gẹ́ bíi tá a wá ni lọ́lọ́wọ́n ẹlẹ́dàá wa wá kéde ogun lé ọ lórí tọ́wọ́ rò pé yọ rọrùn fún ọ láti ẹ̀ ti lè dúró lójú ìjà ẹ má sọ yìí pé báyọ̀ àánú ti ẹ̀ gbìyànjú sóòtì ẹ̀ lè dúró ọlọ́ọ̀ni mo ti kéde ogun lé lórí eléyìí tó túmọ̀ sí pé àwọn ẹni ọlọ́run wọn ò ṣe é máa di tẹ̀má wọn ò ṣe é máa mú lọ́tà nítorí kí téèyàn ọmọ bá gbé e nítorí kí téèyàn má bàa sọnù kéèyàn má bàa dẹni tó sórí ibú kọlọ ẹlẹ́dàá kó ṣàánú wa ẹnikẹ́ni tó bá fi lè mú ẹni ọlọ́run tó mú lọ́tà ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa yóò kéde ogun lé lórí ẹsìmà wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sọ àwọn èèyàn dọ̀tá ara wọn nínú ìgbésí ayé wa lónìí wọn náà lọ̀rọ̀ nípa àwọn nǹkan àṣẹmí àwọn nǹkan ilé ayé lásán náà ni bàbá rí èèyàn ogún àbí èèyàn ọgbọ̀n tí wọ́n bára wọn jà ẹ bá ní kẹ̀tì ẹ̀gbọ́n wò yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ̀mẹ́jọ yà yín lẹ́nu pé bí wọ́n ti ṣe pọ̀ tó òun kì í ṣe nǹkan kan torí ti Allah òun ló díjà lẹ̀ láàrin wọn ntí máa díjà lẹ̀ láàrin wọn náà ní nǹkan lé ayé nítorí pé lé ayé tẹ rí yẹn òun náà ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n fálà fún èèyàn tí ń ronú nípa gbóhùn òkú ìgbéǹde àlùkìyàmọ̀ sí wà àti pípapọ̀ agan ìṣirò ń bẹ kọ́mọ àlùjáná tó wọ àlùjáná kọ́mọ aná tó wọ náà èèyàn péréte báyìí ni máa ronú gbogbo eléyìí ó dínà má mi àfi ajẹmọ́sí ayé ni ó ní wọ́n á jẹun ó sì fi síbi lé mi lọ́wọ́ ó bá gbọ́wọ́ mi mú kò jẹ́ ń ná síbi síbẹ̀ kò sì jẹ́ ń mú débẹ̀ láàrin aburúkú ni lágbájá gbogbo nǹkan tí máa ń ṣẹlẹ̀ nìyẹn láàrin èèyàn sí èèyàn bẹ́nìkan bẹ́nìkan jà nítorí tọ́lọ̀ tó. So, wọ́n yá láyé àwọn sàhábà àtàwọn tàbíàrí lónìí ètò pọ̀jù nínú àwọn èèyàn wọ́n máa bára wọn jà lórí nǹkan lé ayé ni wọ́n ní ọ̀fẹ́ ká jẹ àmọ́ kò fẹ́ ká yó kò fẹ́ káwa náà là kò fẹ́ kó dáa fún wa ó ti di pé ń dáa fún wa ó fẹ́ bàjẹ́ ó fẹ́ dínà má wa ntí máa sábà dájà lẹ nù. tọ́ ẹni ọlọ́run tá à ń sọ̀rọ̀ yìí gbogbo nǹkan kó tiẹ̀ fẹ́ fa kọ́nu kọ́họ láàrin rẹ̀ àti ẹ̀ ọ gbọ́dọ̀ dìtẹ̀ mẹ́ni ọlọ́run ọ gbọ́dọ̀ mẹ́ni ọlọ́run lọ́tà kí tí ọmọ bá ta kí nǹkan ọmọ bá ṣe ọ wọlé yẹn tọ́lọ́wọ́ bá sọ ń bẹ̀rù yẹn ni kí kò bá jẹ́ ọkùnrin kò bá sì jẹ́ obìnrin gbogbo ẹni tó bá ti jẹ́ ni Allah kọtọ kò dìtẹ̀ ma kò mú lọ́tà wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabba ilayya mimma aftaratuhu alayhi àti kíkọ́ pàgán ẹrú mi kò wá àti súnmẹ́mi ọlọ́run pẹ̀lú ṣíṣe nǹkan kan nù tí mo nífẹ̀ẹ́ sí kí nǹkan náà wá jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí bíi kó ṣe nǹkan tí mo ṣe lọ́ràn yẹn lórí ẹ̀ ìtumọ̀ sí pé gbogbo ẹni tí máa ń wá ti súnmọ́ lọ́hùn kókó tó mójútó náà ní kó mójútó ara yẹn olóhùn gbogbo orí ṣe náfìlà ẹgbẹ̀rún rákà walakin èyí ṣe salawatil mafruḍa lákòókò rẹ̀ kẹ̀kẹ́ aláǹfààní ẹgbẹ̀rún rákà tó ṣe ìwà tó yẹ o ti bọ́ sínú kabira minal kaba'ir fawailun lil musallin alladhina hum an salatihim sahun oní gbogbo ọjọ́ àti ní gbogbo ọjọ́ alkhamis. àwọn máa bẹ nípò ẹni tó lánìyàn náà ni ṣùgbọ́n Ramadan àmọ́ bó ṣe gbà báṣubàṣu rádaràda tí ọjọ́ Ramadan tó lọ́n fi pa wá láṣẹ. kọ́dà ọgọ́rọ̀ ọjọ́ iná lọ pàjẹ́ nínú Ramadan tó fi sùyàmù rẹ̀ lẹ́ni tí ń fi àwọn àárẹ̀ ráńpẹ́ kan róńdó kan ṣèkẹ́wọ́. àwọn ah, amójútó náfìlà rárá gbogbo ẹni bá fẹ́ súnmọ́ ọlọ ọ̀ràn yẹn lẹ́kọ̀ọ́kọ́ mójútó ẹni tí máa ń wá oríire ọ̀ràn yẹn lẹ́mójútó ọ̀ jẹ́ fàlẹ́ sọ́dákọ̀ wà lẹ́ sọ́lá kọ́ ló hun rí má ọlọ́mọdé ọgbà ọ̀rọ̀ nítorí pé ọ̀ràn èèyàn lọ́lọ́run ọbọ̀ kọ̀ọ̀kan bí wá léèrè ìdí nù fi ń sọ pé ẹni tó pé nù rọmọbánà tó lọ ọjà àwọn gbèsè àwọn ọjọ́ kan oṣù ṣàwọ́ọ̀lì tó wá pọ́wọ́lé rọmọbánà wá wọlé àwọn ẹni ọgbọ́n pàlọ́bì sallallahu alaihi wasallam oníta bá ṣe rọmọbánà a tún ṣe ẹni bá sì ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún yóò jà sí bí ẹni pé gbogbo ọjọ́ ayé rẹ̀ ló fi ń soso yá. wọ́n ní ọ̀fẹ́ káwọn ọjọ́ mẹ́fà yọ bọ́mọ ọlọ́ nínú oṣù Ṣawwal àwọn á sọ pé gbèsè tó jẹ́ nu Ramadan nǹkan òun lọ́ọ́ ẹ̀kọ́ kọ́kọ́ mójútó nítorí pé wa ma taqarraba ilayya abdi bi shay ahabbu ilayya mimma aftaratuhu alayhi ẹrú kọ̀ wá ti súnmẹ́mi ọlọ́run pẹ̀lú eléyìí tí mo nífẹ̀ẹ́ sí bí kò ṣe tí mo ṣe lọ́nà yẹn lórí ẹ̀. ìwọ kọ́kọ́ san gbèsè rọ̀mọ́dọ́nà tó wà lọ́rùn ẹ̀. ìdá bákìyà mi náà ẹ̀yẹ́ mi ṣẹ́yìn sọ́mtẹ̀ fit ní ṣọ̀wàl. tí nǹkan kan bá fẹ́kù nínú àwọn ọjọ́ ṣọ̀wàl. lẹ́yìn tó san gbèsè rọ̀mọ́dọ́nà tí ń bẹ lórí rẹ tán ìgbà náà làyé ṣẹ̀ṣẹ̀ gbọ́ láti ṣe náfìlà. ọ̀ràn yẹn là á kọ́kọ́ mójútó náà. gbogbo ẹni bá fẹ́ súnmọ́ Allah ọ̀rẹ́ yẹn ló mójútó rántí pé ọ̀rẹ́ yẹn mi mójútó ga lọ́sọ̀ọ́ di mùsùlùmí yìí ṣe náfìlà lọ́sọ̀ọ́ di mùsùlùmí o ẹni tó bá ń pín sọ̀làwátì àkókò márùn-ún rẹ̀ ó ti yingẹ ọmẹhẹ kìí ṣe ọpàtì lápàtì tán bẹ́ẹ̀ ni sèyàn Ramadan kìí ṣe ẹ̀zẹ̀kẹ́ àwọn ọ̀nù rẹ̀ kìí yọ. hajj olówó àti lọ sí kò sí ẹ̀yin náà ìsìláàmù ń bọ̀ ní ìsìláàmù rẹ wá o ìsìláàmù yìí máa so kọ lásán èyí ti rú ẹ̀wù tẹ́ ń wọ́ pàtó òun lọ di mùsùlùmí eléyìí túmọ̀ sí pé tó o bá ti mójútó ara yẹn ó lè jẹ́ mùsùlùmí ó lè jẹ́ mùsùlùmí. a mójútó ẹ̀sìn wa lágbọn mi mójútó gbogbo ọ̀ràn yẹn ẹ̀yìn tó ọba ti mójútó ọ̀ràn yẹn ní náfìlà náà tó ṣe àmọ́ tó ọba ti mójútó ọ̀ràn yẹn kí lọ́ọ́ fẹ́ fi náfìlà sí. nínú hadith eléyìí tí ìmáàmù Tirmidhi àtàwọn míì gbà wá anabi sallallahu alaihi wasallam ni àkọ́kọ́ tí wọ́n kọ́ bí oníkálukú wa léèrè tó bá di jọ́ọ̀gbìn dàlùkì yá mà ní sọ́lẹ̀ ẹni sọ́lá tirẹ̀ bá dáa tó sunwọ̀n gbogbo sẹ́rẹ̀ yókù tó gbélé ayé ṣe yóò jẹ́ ńtọ́ da yóò sùn wọ́n. àmọ́ gbogbo ẹni tí sọ láti rìn ọ̀bá dá tó burú tó bàjẹ́ gbogbo sẹ́ yòókù tó bá tún gbélé ayé ṣe tó gbé wá bọ́lọ́jọ́ gbẹ̀ǹdà kìyàmì yóò máa bẹ lábẹ́ àbúradà ó burú ọ̀bàjẹ́. ẹni wọ́n bá wà wò sọ láti rẹ̀ sani kí sọ láti ọ̀ràn yẹn rẹ̀ kò kún ọlọ́ni ẹ wò nínú sẹ́tẹ́rù mi gbélé ayé ṣe tó tún láwọn sọ̀làwátì tó jẹ́ náfìlà tó ṣe pẹ̀lú ọ̀ràn yẹn àwọn sọ̀há àwọn mẹ̀láìkà wò táwọn mẹ̀láìkà bá rí kó ní àwọn sọ̀làwátì tó jẹ́ náfìlà tó tún ṣe ọlọ́wọ́ bó ni kó fi kún sọ̀láàtì ọ̀ràn yẹn rẹ̀ kí ládàrí ó lè bá gbé pẹ́ẹ́lí kó lè bá rọ́nà lọ. àdìsí tí wọ́n sọ pé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe pẹ̀lú gbogbo àwọn àjọsìn yòókù as-siyam ẹni tí ọ̀wá lọ́rùn èèyàn kan tó ṣe kí ni wọ́n bá fi kún kí ni fún ọ. ṣé wọ́n fi násìlà kún òfurufú fún ọ ni àgbẹ̀ òfurufú wọ́n fi kún násìlà. eléyìí túmọ̀ sí pé ọ̀ràn yẹn láwòkọ́ mójútó yóò dúró dáadáa kó tó wá di pé àtúnṣe àwọn násìlà náà. eléyìí ló túmọ̀ sí pé nínú súnà tó bá ti jẹ́ pé lánàá nàbì sallallahu alaihi wasallam lẹ́ ń tẹ̀lé tẹ́ẹ̀sì máa jẹ́ ẹni tí ń fẹ̀sìn yín tẹ̀ ń fi ráre gbogbo bó ti lè wù káwọn àyànjú yín àti tẹ̀sí lábẹ́ ẹ̀sìn Islam kó kéré tó lójú àwọn ẹni tí ò mẹ̀sìn á sọ pé kò kéré rárá ìgbà tó ṣe pé gbogbo fífò àti bíbẹ́ àti àrìnfẹsẹ̀kọ àsálẹ̀ ṣubú gbogbo ń bí dà á sọ pé gbogbo tó ṣèyìn ó kéré nítorí pé láàkìlẹ̀tà máa súnà wọlé kẹtàràtà máa bìdà kékeré ó fi wàá bá jẹ́ pé gbogbo tó ń ṣe súnà ni kọ́pọ́ ó fi wàá tó bá jẹ́ pé gbogbo tó ń ṣe ń kọ́ bìdà ni oríire kú oríire gbàtí ìwọ jẹ́ ni tí ń tẹ̀lé súnà gbogbo ní islam fi pa wá láṣẹ pọ́nrán àyàn ni èè fi ṣeré rárá òun mójútó ní pàápàá mi mójútó àpòkò oríire. tọ́ ọlọ́run bá ní bá wa sọ̀rọ̀ yìí o ó lẹ̀ kò sí nǹkan kan tẹ̀ lè ṣe láti fi wá ti súnmọ́ Allah tí Allahu nífẹ̀ẹ́ sí bíi kẹ́ẹ̀sìn tó ṣe lọ́ràn yẹn lórí ọ̀nà ti là fún gbogbo ẹni tó bá fẹ́ súnmọ́ Allah ọ̀ràn yẹn ni kẹ́ ẹ kọ́kọ́ mójútó ọ̀ràn yẹn ni kẹ́ ẹ kọ́kọ́ mójútó. wa ma yazalu abdi yataqarrabu ilayya bin nawafili hatta uhibbahu. àti pé pàápàá gan ẹrú mi ò ní yé wá ti mi ọlọ́run pẹ̀lú àwọn anáfílà títí tí ń fi nífẹ̀ẹ́ sí títí ń sì fẹ́ràn rẹ̀ yóò wà lẹ́yìn ìgbà tá a ti mójútó ọ̀ràn yàtọ̀ sẹ́ni tí ń ṣe tí kìí ṣe ọ̀ràn mo rò pé ìpele tí wọ́n to náfìlà fi yé wa ìyẹn ni pé ìpele kejì ni lẹ́yìn ọ̀ràn yẹn nítorí tí wọ́n bá kú ọ̀ràn yẹn lọ́lọ́run bí ọ léèrè nítorí pò ń lọ sí lọ́ràn yẹn lórí rẹ̀ tó bá ti wá sí ajẹ́ pé èèyàn wọ gà o àmọ́ náfìlà iná làásì ń túmọ̀ náfìlà sí àwọn asẹ́tà sí látinú wá ìwọ ló wù láti inú rẹ pọ̀ fẹ́ ṣe kìí sọlọ́n ló tú láàsì rẹ pọ̀ gbọ́dọ̀ ṣe àbá nàbì sallallahu alaihi wasallam ló ní láàlá gbọ́ngàdà àfi kò ṣe. àtìgbàládàlù. àyìn mójútó náfìlà kápá rí mójútó nígbà tó a bá jẹ́ni tó ń fi ọ̀ràn yẹn rárẹ̀. ètè sọ̀lá àtijọ́jọ́ rẹ̀ ọ̀hán ń ṣe náfìlà ẹgbẹ̀rún rákà lóru kí náà fẹ́ẹ́ fi ṣe irọ́ lẹ́sìn káfìrí ṣé káfìrí lè ṣe sọ̀lá àti kálórì ṣe ó ṣe nǹkan kan ọkàn gbára gbóná ni. ọ̀daràn zakati ti wọnú owó rẹ̀ ọ́ àdó lẹ́nu ọ̀nà mọ́ṣáláṣí ní ọjọ́mọ́ ọmọ wa ha twenty twenty naira pé sàránù ọlọ́run ó kúkú wọlé kò ní bí wá léèrè ń pa zakati tá a yọ àtúntì bíọ́. ẹni tó múra mọ́ tó fi ráre ṣé ń tẹ́ra rẹ̀ dànù tó ní ọlọ́wọ́n bó róró ọlọ́run kò lè mọ kò lè fẹ́rú lẹ̀ pé fẹ́rú kó febi para rẹ̀ ẹgbọ́rọ̀ àwa yìí wá jẹun bàkáàdù tòrọmọbánà wa lọ tán ọwọ́ àlọ́ ọmọ ẹ̀sìn sùyàmù anábì Dawud alayhi one day on one day off pé onílàdá ló ń wà ó ní rì torí pé kámi muridin lil khairi lam yudrik ọ̀pọ̀ ẹ̀mọ́yé èèyàn náà lọ́rùn kan kó òun rí rere tí ò ní bá a lọ́kàn máa lé ni kò ní bá a kí ló dé ìdí tí òfin ní bá yín náà ti mà torí pé ẹni tí ò mójútó ń tọ́lọ̀ ń ṣe lọ́rùn ẹ̀ lé lórí níbo ló ti wá ráàyè náfìlà. wọ́n ní kó ṣe sọ láti ọ̀ràn èèyàn pọ́lọ́ láàrin ìṣẹ́jú méjì ààbò ó ti ṣe rákà mẹ́rin ó ti sálámà ó tún ti sàkáàr ó ti sákò mọ́ṣáláṣí. ọwọ́ àlọ́ fẹ́ ṣe náfìlà rákà méjì ṣáájú sọ̀láàtì bọ̀ ọtún ó sálámà kọ̀ sálámà rákà kan nínú méjèèjì yìí ọgbọ̀gbọ̀n ṣẹ́jú torí pé irú sọ̀láàtì àwọn sọ̀hábà ló ṣe àṣẹ́kùbọ̀ sàábì ńgbà tó ki tàṣáhùdù mọ́lẹ̀ ó ń gán gbọgbọ̀n sẹ́jú àdúrà fẹ́ tán lọ́pọlọ ẹ̀ gbogbo ẹ̀ ló ṣe tán ok ṣé ọ̀rọ̀ ẹ̀yàn lọ́yẹ ká ṣe báwo ni àbínáfílà subhanallah irú ẹ̀ pọ̀ irú ẹ̀ pọ̀ hajj ọjọ́ ọ̀rọ̀ ẹ̀yàn ẹ wo fi lọ sí hajj ẹ wo fi lọ umrah. ẹlòmíì wà ní zó ti lọ ọmúra tó ẹ̀mẹ́ẹ̀dógún láti nàìjíríà kò sì tí lọ àti kan kí ló dé fi owó kan pọ̀ sí tá ti lọ dé owó kan pọ̀ ókè tẹ́ bá lọ àti tẹ́ bá dé owó kan dínkù ní ìdí fi lọ hajj wàláhì musiba ókè kí ni ọ. nídìí kọ́ lọ sí hajj ọ̀nà yẹn lélẹ́yìí lọ sí kókó mbẹ́ kọ́ ọmọkù kúò láyé lórúkọ ó lágbára àti lọ sí hajj ṣùgbọ́n fà kékọ́rí olùwọ̀n lọ. Umar ibn Khattab radiyallahu anhu ó ní gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá bá fún ni tó lè fi pèsè lórí ìrìn àjò à ń lọ sí hajj tó sì ní tó lè gùn dán tọ́wọ́ akọ̀ láti lọ sí hajj nǹkan kan ọ̀sẹ̀ kò fún ju kọ́ lọ nínú kó kú Yahudi àbí kó kú Nasara ẹlòmíì ọ̀mọ̀ máa ti ń jẹ́ Yahudi ẹlòmíì òsì máa ń tán pé Nasara nínú kó kú ń Júù àbí kó kú lálágbélébù alágbélébù Nasara à pé ọ̀dà ní tí ọ̀tọ́ sí yẹn kọ̀tọ́ sí yẹn náà kọ́lá tó bá tó bá lálà tó kàn ríra rẹ pé àgbélébùú ń bẹ lọ́rùn rẹ wà á tají lọ́mọ sí a'udhu billahi minash shaitani rajim astaghfirullah wa atubu ilayh àbíbò ilẹ̀ yóò ṣe fíìlì àbótú máa pẹ́ tìlà lọ́mọ gbé tọ́mì tó ná ọba àdì kí lọ ọba àdì dáa nọ́mọ ọba àdì ha wọ́n ní kọ́ ṣẹ̀ṣà inú kó kú Yahudi àbí kó kú ní Nasara àwọn ọ̀ràn yẹn agbọ́dọ̀ mójútó a gbọ́dọ̀ mójútó ara èèyàn jàmáà. láwọn àdúgbò wa gbogbo mọ́ṣáláṣí ń bẹ́ńbẹ́ ẹlòmíì gan igi imú rẹ̀ gangan ni mọ́ṣáláṣí wà bí tí mọ́ṣáláṣí wà sílé tí ń gbé igi imú rẹ̀ ni àmọ́ wọn ò rí mọ́ṣáláṣí rí. lé ó ní ẹ ní bínú ní bá káwọn ọmọ bínú àbí kọ́lọ́ ọmọ bínú <laughs> àbọ́lọ́ ti bínú sí ọ ẹni tí ọba ṣẹ̀sìn ọlọ ọlọ́wọ́ bó bínú sí ọlọ́wọ́ bó bínú sí ó ní sẹ́ pọ̀ ní ẹ wọ́n ní òkè ọ̀hún ní ojú àárí tv ṣe ọ̀rọ̀ anásánà làwọn sọ tẹ̀ǹtẹ̀ra anágá ni wọ́n parí ẹ̀ lẹ́ àwọn ìwọ wà á wá mọ́ṣáláṣí ọyọ̀ ọ̀daràn kalẹ̀ para kúmọ́ra rẹ lọ́wọ́ òsínlọ́ọ̀ ọ̀daràn wa kúnjọ́ tó kú àwọn yẹn máa ń péjọ pé àgbàdo kó kọ rẹ̀ náà Musa ni Musa àti èsè Moses Musa àwọn mùsùlùmí ni wọ́n máa pè tiwọn bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀kọ́ ni gbogbo wa bá sì lọ wọ́n ta wá lọ pítọ̀ ẹ gbókùn ìjáde ẹ̀ sí ìwẹ̀ ni ẹnìkan bá sì wá ta wá lólobó pé I'm very sorry to say that that what. ẹni tẹ́ ẹ ti torí rẹ̀ péjọ o dat àní that what pé kì í ṣe sọ̀láàtì rárá ah, torí ẹ̀ lédè kúkúrú ẹ máa lọ ilé ọlọ́run san yín lẹ́sàn-án rẹ̀ ẹni tá a rò pé bóyá ká ṣe sọ̀láàtì sí lára huwa ahadan Ka kìí sọ̀kan nu wa. Ah, káfíìrì ni a'udhu billahi minash shaitani rajim. ó ní torí pé òun ti ń bínú bàbá imam ní mọ́ṣáláṣí yẹn that is why tó ń lọ mọ́ṣáláṣí ok ó ń bínú bàbá imam ó tún ń bínú ọlọ́run èyí ṣe sọ láti náà lè káti ẹ̀ pé lọ́daràn lẹ́bù kó o tún máa ṣe lé sẹ́wọ̀n kó sẹ́pẹ́rẹ́ ó ní bínú bàbá imam sàdélé o ìdí inú tó fi jẹ́ pé òun ní ti sọ láti mọ́ṣáláṣí òun tún ní ṣe lé torí òun wò pé àlìjẹ́nà tí ọba imam yìí pọ̀ ó wọ́n <laughs> Bọrọ àwọn ẹdí èsì náà ṣe rí nù wàláì bó ṣe rí nù ní ìsìn ni wọ́n kọ́ kalẹ̀ ó yẹ sí lọ́nbẹ̀ àti wá dìde nulẹ̀ wọ́n lè tún sí lọ́nbẹ̀ ajẹ́pọ̀ ń bínú bàbá ìmà ìbínú tó ń bí sí bàbá ìmà ọ̀sán délé ẹ̀ sọ ìdílù tó wípé àà ǹjẹ́ ọba mú mi máa ṣe sọ láti láti wá sọ wàlìjánà kan náà pẹ̀lú bàbá eléyìí ǹjẹ́ sọ fún gbogbo ǹjẹ́ hmm, ànámà sàn wọ́n ní ó ọ̀nà jíjẹ so nítorí di eléyìí báyọ̀ rí ẹlòmíì ó ẹ̀sìn jẹ́ pé yọ̀ fà po. àyè sílọ̀ ẹ kí ló lè máa ṣé bá sílọ̀ ká pé ẹran yẹn irú ẹran tí máa dùn dáadáa ni ká pé ẹran adìẹ ni èyí wá sílọ̀ láyé yìí wàláhì bí wọ́n ti lè ṣe adìẹ náà tó tọ́ yẹ kó dùn lẹ́nu rẹ̀ Ah. ọmọ kéńtì ọ̀padà gbẹ̀yìn adìẹ tó ń jẹ ni pé sanra fún jahannama ni. ẹ̀mí àbá wa jẹran sanra fún jahannama ń lára rẹ ni. torí ẹ̀ bọ́ọ̀ bẹ́ẹ̀ bá ti sin lọ kó sí nǹkan náà láyé tí ń dùn mọ́ mi gbọ́dọ̀ dùn mọ́. kò sì sí nǹkan kan tí nítorí pé jahannama lọ ń fa àmàrà tó ń tún dunnú gbogbo nǹkan yòókù kéré sí jahannama nù àdánwò eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ mójútó ìjọsìn a gbọ́dọ̀ mójútó ìjọsìn ilé ayé tá a wà ń bẹ̀ yìí ilé rọ ilé lásán ni gbogbo tí ẹ̀tẹ̀ bá ti ń gbogbo tí ẹ̀ka kún un kò ní pẹ́ kò ní jìnnà tẹ́fì lásán ni wàláhì irọ́ lásán ni tẹbi kí gbogbo aago tó lu ẹ ti jáde ẹ sì ní wọlé àfi tí gbogbo aago bá lù tán ẹni bá tẹ̀sí rí yín tí bá bí kékeré ló dé awa iwálé àrí láàárọ̀ àtúnwá lálẹ́ àrí ọ̀rẹ́ mi níta jẹ náà là ń wá kà ok ntẹ jẹ tẹ jẹ yìí náà ni ẹ̀yin ń bẹ láyé nítorí ntẹ jẹ náà ni tẹ jẹ ẹ ntẹ fẹ́ jẹ ntẹ jẹ tẹ jẹ tẹ lọ yàgbẹ́ tẹ tọ̀ ìlọjà jù lọ́dọ̀ yín kì í ṣe ntẹ fẹ́ jẹ ebí afẹjọ máa lè nà afẹjọ máa ná. ẹ rí i pé oníkálukú kí la fẹ́ dà kí la fẹ́ kójọ kí la fẹ́ níláyé wàláhì ńlọ́jà lọ́dọ̀ wọn. ẹ̀sìn ọjà máa ń kankan lójú ọ̀pọ̀lọpọ̀ ẹni ń sẹ́sìn gan wa tún máa fi ṣe yẹ̀yẹ́. wọn a máa dá yẹyẹ rẹ lẹ wọn a máa fi fẹ̀fẹ̀ àwọn àwàdàkáwàdà nítorí pé àwọn ò wọn ọwọ́ gbogbo ayé wa ń sunkún ẹkún òfò ẹkún àdánù wọ́n tún kó bọ̀ torí wọ́n ń sun àsunhu ṣé gbogbo ẹkún wúlò kò wúlò ìbáṣe máa aláìlórí wọn ò pè ń jọ tó ń ti báwọn o wọ́n sì wí olóhùn ọ̀gbọ́n o tí ẹ bá ra àwọn zabani àti tí wọ́n ń wò lọ kúrú kẹrẹ báyìí abẹ́rẹ́ lẹ́yìn <laughs> bá àwọn zabani àwọn màláíkà ti ń bẹ lẹ́nu jahannama ẹ́ wàláì ọ̀pọ̀lọpọ̀ aláìpẹ́ orí orí wọn ò pè ní pé à àti ọ̀hún ọ̀dà ẹ̀ kò ní í dá afẹ́ni tí ò ṣe tọ́lọ̀ ọ̀hún ò lè dá afẹ́ni tí ò ṣe tọ́lọ̀ ọ̀ràn ẹ̀yìn agbọ́dọ̀ mójútó kò wá sóore nínú ẹni tó tún jẹ́ pọ́nrán ẹ̀yàn nìkan ló mójútó kò tún ṣe náfìlà nítorí pé kò sí bá a ṣe lè mójútó ọ̀ràn ẹ̀yàn tó dáàpè ní ládàá rẹ̀ yókù náà ni ẹ̀rí sọ láti kò fẹ́ẹ̀ sí nínú ẹni jọ́ kí tó bá ṣe sọ láti kan ó lè gba ìdajì ládàá tẹ́mání ládàá mẹ́wàá sọ láti ní kò fẹ́ẹ̀ sínú ẹni tó lè gba ládàá márùn. ókè àwọn tó yẹ pé ààbọ̀ ààbọ̀ ìníládàá wọ́ọ̀jà sí a lè má rí ìdajì ládàá gbà àwọn atún ní náfìlà kí ni wọ́n á fi kún àìsàn láti wá tó ṣe é pé kò pé oníbò ni ò ṣe pé àbò ló ṣe pé èyí nígbà tó ṣe Allahu Akbar lọ rántí pé bàbá tó gé ẹran lọ́dọ̀ rẹ̀ lọ́sàn ọ̀dọ̀ rẹ̀ lọ gbàgbé kí ilé sí a sì ti ṣe sọ̀látùl Maghrib pẹ̀lú ògo ọlọ́ ó lè já sọ̀látì lẹ́yìn imam mo dúpẹ́ fọlọ́ tí mo rántí à ìbátí ni kọ́kọ́rọ́ wọlé sọ̀látì ń pé nu ìwọ tó jẹ́ pé níta ń fẹ́ kó jẹ́ pé èrò rẹ láti bẹ̀rẹ̀ títí dópin sọ̀látì ni pé ó ronú Allah ìrònú nǹkan mi ọ̀bọ tí ọ lórí tó fi parí ta ló lè ṣe ẹ tíráì rẹ ẹ ṣe sọ láti kan tẹ́ ẹ̀ ní ronú nǹkan mi jọ ọlọ́run ọba lọ kí sọ láti wọn sì máa pọ̀ olórí pé púpọ̀ tó pọ̀ ni because tí ọba pọ̀ wọn náà mara rẹ̀ inshallah àbí òye wa aha káyí pé wítìrì rákà kan ló ṣe rákà kan ṣé sọ láti tún lè kéré jù wá lọ aha wítìrì rákà kan o dákùntòrò ọlọ láti bẹ̀rẹ̀ rẹ̀ Allahu akbar sí ṣe sàlámù alaykum má ronú nǹkan mi ju Allahu lọ́kọ́ wa gbẹ́ fún. tẹ́lẹ̀ sí ọ dájú pé nǹkan ò sí kò sí torí pé sọláàtì wa náà wọn là ní gbala dánú ẹ àfọwọ́ wọn bá èyí tá a bá fi ronú ọlọ́n. sẹ́rí pé iṣẹ́ ńlá ń bẹ wá ti wa yéé ṣe pé mo ti sàlù aláìbẹ́mi náà dúró àjọṣeṣọ láti ní ṣèkìní bẹ àjọṣálábà ni àkéṣe léèrè ní agbá lérò tó o ṣe tọkàntọkàn àbára lásán ló fi ṣe. torí ẹ̀ ìgbàdá nìkan wá bá ìmáàmù Abu Hanifa rahimahullah ó ló ń gbowó pamọ́ ó sì máa fi tó ń gbé sí ẹ dákun kí ni mo lè ṣe sí ìyẹn ni pé nítorí bá sọ àwọn èèyàn lójú wọn máa lọ bí àwọn olùmọ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ àwọn èsì babaláwo bíi tiyín olùmọ̀ lápá àwọn olùmọ̀ ń pa ẹ̀sìn kìí sàfà torí àfà ó ti túmọ̀ sí babaláwo báyìí àbọ̀n sọ pé àfà àbúrò ànífà fẹ́ gbọ́ rí naam imam olùmọ̀ olùmọ̀ ńlá ń pa ẹ̀sìn Abu Hanifa rahimahullah Abu Hanifa wa ni lọ́sàlù alákọ̀dá kó wa lọ sí sọ láti rákà méjì sunnatul wudu àmọ́ mọ̀ ń fẹ́ pé sọláàtì yẹn láti fẹ̀rẹ̀ dópin rẹ̀ ó ní ronú nǹkan mi ju allah lọ wàá sì ṣe kọ́dà kọ́ wa padà wá inṣọ́lá ká wá wo ibi tó o bá gbowó rẹ̀ sí bọ́ọ̀ lọ́hún fi wá mọ̀nà èsì kan yẹ wo mọ̀ ń fẹ́ kọ́ máa yé o báwọn kọ́ máa yé wa o àbúrò ànífẹ́ ìsọ̀ ń yà ń wo bíi tiẹ̀ o fọmọkọ ọlọ́pọ́nlé wọ́n sì wíwíwí ọlọ́ọ̀gbọ́ tẹ̀síwá ló ń lò mo rò yé wa àtẹ́lẹwọ́ ló ń wò gbogbo yé wa àwòrán àwọn ọkọ ọmọdé ọkù rẹ̀ irọ́ lásán ó ní fáfọrí kò sì mọ̀ pé òun ó <laughs> subhanallah njẹ́ ò ní fáfọrí rí ẹ̀ àwọn babaláwo gan ọmọ pé o ẹ̀ kọ́ fọ́rí rí torí pé irọ́ lásán náà ni burúkú nígbà tọkùnrin lọ sí Allahu Akbar lọ́pẹ́ ṣètọ́ni ká gbé wa fún ni ká ọmọ pé bí báyìí ló gbowó sí ọlọ́mọdé àgọ́. nígbà tó o gbó mọ́lẹ̀ kan owó tó mú nǹkan ojú gbèdé lórí. lọ́ba di Allahu Akbar Allahu Akbar Allahu Akbar straight forward kọ lọ́dọ̀ Abu Hanifa ibi tó gbé nǹkan pamẹ́ sí lọ ọ̀rọ̀ wú ọ̀rọ̀ ah! ìgbàgbé ọ̀dà wọ́n bá gbowó lọ́ba bá ìmáàmù Abu Hanifa pé mo ti rí Abu Hanifa ni orí kìíní. ebi sọ láti lánìí kọ́ lọ sí ìmáàmù ah, bí mo ti ṣe àlọ́ ìgbọ́ ìgbà ìmọ̀ bá rẹ̀ ṣètọ́ni ni ara ṣe ṣètọ́ni ni. ẹ jẹ́ káwa náà ká gbìyànjú láti ta ṣètọ́ni láyà ká ṣe sọ láti ká gbìyànjú láti rí i pé èmi ò nǹkan mi àfi Allah ó túmọ̀ sí pàǹpalẹ̀ mádàl kìyàmà àmọ́ àwọn sọ láti tá à ń ṣe gbẹrẹ fún tọpọlọ wa ọkàn wo sí ń bẹ àkẹsẹrù sọ láti tọlọ ń fẹ nu qad aflahal mu'minun alladhina hum fi salatihim khashi'un khushu' fi salah wọ́n ní ìtẹríba tara tẹrí lóde yìí wọ́n ń pè ní tawadu àmọ́ tẹríba tọkàn wọ́n ń pè ní khushu' lédè lárúbáwá àwọn ẹni tó yẹ pé wọ́n ní ìtẹríbọ kan nínú sọláàtì wọn wọ́n ní báwo láti ṣe mà wípé èèyàn ní ìtẹríbọ ọkàn ọkàn rẹ̀ ó kún kẹ́kẹ́ pẹ̀lú payọ Ọlọ́run yóò máa wo kó ń rí Ọlọ́run fẹrù sọláàtì tá à ń ṣe yàmùyàmù kìí gàyàn kìí tààyàn kódà bíi emírin kódà bíi ẹ̀fọn sámẹ́sẹ̀ tí èso agbọ́n tàbóyin yàmùyàmù lásán ọkọ̀ kọjá wájú ẹ ọmọ bó ṣe ṣe lùsọ̀rọ̀ ọkà wí sókè ní sọlá ti náà nà abéèrè eré lásán so tó bá yẹ kó a bá mọ̀tìmọ̀ sọlá ti sáà ṣe ìmánìwó ti lékún púpọ̀ jù àbá mọ̀ pé ìbàlẹ̀ ọkàn bẹ́nu sọ̀rọ̀ à gbogbo dààmú kẹtí ń dọ̀ láàmú ní títọ́ gbádùn àwọn àròrí burúkú tí ń dọ̀ láàmú tó fi jẹ́ pé apá rẹ̀ kàn ga ojoojúmọ́ ni. lára sọ̀rọ̀ à tó ẹ bá ń sùn láti tẹ̀mítẹ̀mí wọ́lá ọkàn bẹ̀. ẹ̀gbọ́n dáná fi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́là tó máa ń sọ fún Bilal. ọ̀rẹ́ ṣìnà Bilal ẹ pèpè fún sọ̀lá àti. kálí bá a tara sọ láti ní ìsinmi ọkàn. kí lẹ́yìn sọ lónìí àríṣìnà àìnàá wo jáde ká bọ́ lọ́wọ́ rẹ̀ ó tiẹ̀ súnyà láti kẹ́lẹ́ tán ó tún pomi lápẹ́ àbí ìmáàmù ilé ń kàdí abẹ́ lọ́wọ́ kàábà tí di sàábẹ́ ìwọ́n eh, tó ẹ̀kọ́ ka iná àtọ́ iná ọ̀wọ́n ka àlẹ́múnẹ́sirá ẹ̀wọ̀ <laughs> àlẹ́múnẹ́sirá fóònù náà ṣe kéré tó àmọ́ tí wọ́n fojú sùn ni pé iná àtọ́ iná ti tó sọ́lọ́ sọ pé òun ní gba iná àtọ́ iná ni tẹ̀bí irun ti ń da kálukú láàmú nù tẹ́kí tẹ̀ ń bá ń ṣe sọ̀lẹ́ àti ọ̀dà bíbà tán fún yín lọ́nà ọ̀fun àmọ́ tẹ̀ ń bá wo àwọn sinimá ṣé ń wo wọn ní sinimá àgbákò tuntun tún jáde ni ẹ̀rí tinú yóò máa dùn ah! nítorí wọ́n ṣe tó dùn nínú fíìmù yìí ni pé one and half hour lọ́jọ́ ìgbà tí mo rà á mo rò kó five hours ni àbẹ́ rí kan bẹ́ẹ̀ ọbẹ̀ ah, jókòó hours one and half hour tọ́ ọmọ bó ṣe tá àwọn adìẹ ọlọ́njọ́ gbèǹde pé wọn náà náà fa àwàtọ́ bàjẹ́ lórí àgbákò alápinni ìyálóde Abidjan mọ̀rùkẹ́rin àwọn kan náà kó má bàbá sùwé àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin tí ó de okùn ṣòkòtò má ṣòkòtò bí okùn màálù ìsábà ń bi wájú ọ̀gbìn nàìjíríà pẹ̀ wọ́ ọlọ́run bàbá sùwé mò ń wò abẹ́rẹ́ nǹkan mi òun wà wọn tí ọlọ́run ti dá lọ́lọ́pọlọ tó pé tí wọ́n ń sera wọn dàda ńkọ́ mi tí wọ́n ń sera wọn ní dèdèrìn. àwọn ń ba gbogbo àkókò rẹ jẹ́ alukurani bẹ́ńlẹ̀ níjẹ́ ò lọ ti ké káyìn ebi òun wò ó ràn ni àwọn àtikárù bẹ́ńlẹ̀ èwo ló ṣe rí o ti gbàgbé kórìíra àjò làwa wà lójú ọ̀nà bá ṣe rí ọwọ́ ọ̀tún dúró sí títí tá a fi kú tá a fi lè rí ọwọ́ ọ̀tún gbà lọ́jọ́ pé nígbà òkè yá máa lọ sáà jẹ́nà. a máa wá wòwò kú wò a máa gbọ́gbọ́ kú gbọ́ a máa bá àsìkò jẹ́ àsìkò tó ẹgbẹ́ ń ta tó lò láyé yìí ó ní òdiwọ̀n iye mímí wa ó ló ń kà tòun á jẹ́ pé gbogbo ẹ̀ la fi rárí gbogbo ẹ̀ la fi fẹ̀fẹ̀ gbogbo ẹ̀ lọ bọ́ mọ́ wa lọ́wọ́ àwọn amọ̀ràn kan pé ká wà lùjánà inna Allaha ghafurur rahim wọ́n ti gbàgbé pé wa annahu shadidul iqab ìyá rẹ̀ le koko. àwọn ọ̀ràn yẹn àwọn náfìlà ẹni tí bá ń ronú tó bá mọ̀ pé ibi tá a wà láyé yìí arìnrìn àjò ni wá arìnrìn àjò ni wá àlejò ni wá àlejò kẹ́yìn dé síbì kan kó jókòó kó fẹ̀yìntì tó bá jẹ́ kí wọ́n fún ọ níbì kan gbé títí dàárọ̀ tó tẹ̀síwájú lórí ìrìn àjò rẹ ọ máa kí lè o tètè máa nù pàápàá jùlọ tó bá pé ibi tó dé sí. Si, bóyá wọn ò tọ́jú rẹ̀ àbí wọ́n tọ́jú rẹ̀ tí wọ́n bá tọ́jú rẹ̀ ọmọ wò pé ah wọ́n lọ sídè mi sọ́dọ̀ àwọn eléyìí ọlọ́run lọ́mọ yìí wàhálà tí mo ti là bọ̀ wọ́n lọ́rùn ọlọ́run lọ́mọ yìí owó tí mo ti mú wọn náà eléyìí tó ṣe é pé bóyá kò rọrùn fún wa tí mo bá sì ní àwọn oúnjẹ tẹ̀ ń ra gbogbo kíní ṣe ẹgbẹ́ owó yẹn fi kún wọn ni à ah, ẹ tún kàn wá lábùkù alihamudulilayi agbára wa kà àwọn àgbà yín lálejò tìbí tí wọ́n bá mara o tẹ́ ẹ ṣe pé gbogbo nǹkan ti kú mọ́ ọ la tí wọ́n bá mara ọmọ abẹ́ náà kílẹ̀ ọmọ ni kó lè tètè máa lọ àmẹ́ni tí wọ́n mara àbá wọ́n ti po tíì fún pẹ̀lú lipton wọ́n tún ra gbé mílíkì onígbẹrẹ fún tí ń bẹ́ẹ̀ nù sátẹ́ẹ̀tì wọ́n gbé sí lẹ́gbẹ̀ẹ́ wọ́n á sọ fún wa pé ẹ ní mílò ni àbí ẹ ní pronto àbí bọ́ǹfìtà ẹ̀mí mu tíì báyìí lásán ẹlẹ́yìn náà mílíkì ń gbẹrẹ fún láì yẹ kó afẹ́ fọmọ sùkúlù pink milk aláìmara ni ẹ o aláìmara. so ìyẹn ni kálá ìmọ̀ra ní délé ayé tí jókòó tẹtẹrẹ tí ọ̀nà ṣẹ̀tọ́ fẹ̀yìntì torí pé ó àjò la wà àlejò níwájú mọ́ àlejò wa ní fẹ́ gbéra láti tẹ̀síwájú lórí ìrìn àjò rẹ̀ àyàfi kó di ẹrù rẹ̀ láti pé kọ́mọ́ wa jẹ́ pé ó ti rìn jìnnà kó tó rántí pọ̀ gbàgbé nǹkan kan sẹ́yìn torí àwọn ẹrù wa náà ní ká sin lọ́hùn ká sì sìn lọ́nà tọ̀tọ̀ ọlọ́run ẹlẹ́dàá ni ń sọ fún wa tó o máa ń wá ti súnmọ́ lọ kò sí nǹkan kan tó lè ṣe tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí bí kó o mójútó àwọn tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn lé ọ lórí tó ń bá ti wá ń sọ̀rọ̀ àyàn tó o bá ti tẹ̀tì nínú náfìlà ò ní yé ṣe náfìlà náfìlà lẹ́yìn ọ̀ràn yẹn náfìlà lẹ́yìn ọ̀ràn yẹn náfìlà lẹ́yìn ọ̀ràn yẹn títí tọ́lọ̀ ọba fi nífẹ̀ẹ́ sí ọ ọlọ́ndàkùn íńtàsì tí o fi jẹ́ ẹni tó ṣe é o ó wá lọ́kàn nínú àwọn ẹni tí ó súnmọ́ wọ ọlọ́ndàkùn fi wá ṣe kóńgẹ́rì íńtàsì tí wọ Allah tó sì fi nífẹ̀ẹ́ sí wa ọlọ́ndàkùn sagbára wa ká ọlọ́nìfẹ́ idha ahbabtu ó ti ń ṣe ọ̀ràn yẹn sì ń mójútó ọlọ́run ti wá nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run tí mo bá wá nífẹ̀ẹ́ rẹ̀ kuntu sam'ahu alladhi yasma'u bihi màá di ìgbọ́rọ̀ rẹ̀ tó fi ń gbọ́rọ̀ màá di ìgbọ́rọ̀ rẹ̀ tó fi ń gbọ́rọ̀ wa basarahu alladhi yubsiru bihi màá di ìríran rẹ̀ eléyìí tó fi ń ríran wa yaduhu allati yabtashu biha màá sì di ọwọ́ rẹ̀ eléyìí tó fi ń gbá nǹkan mú wàrìjẹlẹ́hùn lẹ́tí yẹ́mṣẹ́ ibè ha màá di ẹsẹ̀ rẹ̀ eléyìí tó fi ń rìn wọ́n ń sá ẹlẹ́ni àtọ́yìtó tó bá fi lè tọrọ nǹkan kan lọ́dọ̀ mi màá fún ní tọ́tọrọ o màá fún ní tọ́tọrọ wọ́n lè ń sàárẹ́ni lọ́ọ́ ẹ̀yìn dẹ́nẹ́ tó bá sì fi lè tọrọ wípé òun sáàdì mi màá dáàbò bò alimami Bukhari àwọn ni wọ́n gbé àdìsí jáde nínú sàhíhì wọn. tó ọ̀rọ̀ ọlọ́run tó ní kóńtù sámàáhù alladhi yasma'u bihi màá di ìgbọ́rọ̀ rẹ̀. eléyìí tó ṣe pé fi ń gbọ́rọ̀ wàbá sọ̀rọ̀ hùlẹ̀dí yòbòsírò bẹ́ àti ojú rẹ̀ àti ìríran rẹ̀ tó fi ríran títí dé ọwọ́ àti ẹsẹ̀ àárín yìí ọ̀dàrú máwọn tọ̀rí kọ̀ lójú. wọ́n wá fi ń sẹ̀rí fún àánú àti ìforísápá kan tí ń bẹ lọ́dọ̀ wọn eléyìí tó pé tíyàn bá nírú rẹ̀ yóò ti kèfèrí. òun náà ni wọ́n ń pè ní alḥuloliya àkídà ṣòlòlíyà àkídà pé ọlọ́run ó ti papọ̀ mọ́ nǹkan nǹkan náà wà dọ́lọ̀ nítorí kó sọ pé máa di ìgbọ́rọ̀ rẹ̀ tó fi ń gbọ́rọ̀ ìríran rẹ̀ tó fi ń ríran ọwọ́ rẹ̀ tó fi ń mú nǹkan ẹsẹ̀ rẹ̀ tó fi ń rìn. àwọn ní ajẹ́ pé tó bá ti ṣe náfìlà lẹ́yìn ọ̀ràn ẹ̀ tó ń ṣe náfìlà lẹ́yìn ọ̀ràn ẹ̀ tó ń ṣe náfìlà lẹ́yìn ọ̀ràn ẹ̀ Allahu Rabbul Alamin yóò nífẹ̀ẹ́ sí ọ yóò wá di pé ìwọ di ọlọ́run ọlọ́run di wọ. káàkiri ló ṣètò òfin dọ́lọ̀ nígbà tí pé ọmọlẹ́yìn Pọ́ọ̀lù ni wọ́n àwọn lẹ́yìn Pọ́ọ̀lù gan-an wọn sọ pé ọ̀dọ́ lọ àwọn sọ pé ó di ọmọ ọlọ́ọ̀nù mo rò pé yé wa àmọ́ àwọn sọ pé ẹ̀dọ́ ọlọ́ọ̀n kan ti dọ́lọ́ òun náà là Nábì Ìsá alayhi salam wọ́n ní lahud ó darapọ̀ mọ́ lahud lahutiya àwọn èdè kéde kan rádaràda tí wọ́n máa pè nínú kirioism nu. sọ wípé abáfẹ́ túmọ̀ rẹ̀ sí yorùbá yẹn káwọn alárúbá náà wà tí wọ́n sẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù tẹ́ bá lọ Egypt tẹ́ bá lọ Syria tẹ́ bá lọ Lebanon kọ́là ní Sudan so ẹ ra wọn tí wọ́n ń pè ra wọn lárúbá táwọn náà ń sẹ́sìn ọmọlẹ́yìn pọ́ọ̀lù. tọ́ àwọn ń sọ wípé jíjẹ́ ọlọ́run ọ̀dàpọ̀ mọ́ jíjẹ́ èèyàn ọwọ́ àdọ́lọ̀ èèyàn wà dọ́lọ̀ irú rẹ̀ náà ni ọ wà lọ́dọ̀ àwọn sufi táwọn táwọn ń pè ní hululiyya àbí ittihadiyya méjì gbogbo ẹ̀ kúfúrú náà hululiyya òun náà ni pé ọlọ́run dàpọ̀ mọ́ nǹkan bí ṣúgà bó ti ṣe máa ń dàpọ̀ mọ́ omi tá a bá sọ sínú omi tá à ní lè rí ṣúgà yàtọ̀ sómi. bí tá a bá da iyọ̀ sómi tí iyọ̀ àtomi tí ó ti di nǹkan kan náà tá à ní lè ya iyọ̀ sọ́tọ̀ sí omi. ìtìhàdìyà àwọn sọ yìí pé nǹkan nǹkan gangan àtọlọ́hùn wọ́n di kan bí kí lẹ́pọ̀ kó di kan nínú ìtìhadìyà rìsọ́ọ̀tì rẹ̀ lọ́dún kálukú ọ̀kan náà ni. àwọn tó sagbátẹrù ìsìnà ńlá yìí wọ́n nínú àwọn tọ̀rí kọ àtàyè john bí àwọn ibùnú àrọ̀bí ibùnú àrọ̀bí k'ọ máa pe kí ó dáadáa eléyìí ò ní ibùnú àmọ́ ibnul arabi abubakar olùmọ̀nlá lélẹ́yìn nínú àwọn olùmọ̀ malikiya ọlọ́kọ̀tìrà tafsiru ayatul ahkam òun tún jẹ́ àfa fún imaamu qurtubi tó ṣe tafsir. bákan náà wọn náà ló tún kọ al-awasimu wal náà ló tún kọ tíra Aridatul Ahwadi. sharhu sunan at-Tirmidhi wọn làwọn tíra tó pọ̀ Ibnul Arabi nù ẹni ọlọ́ọ̀nù ẹni rí ibùnú àròbí alifu aláǹtà ti yọ ọ́nbẹ́ fún ẹgbẹ́ ah, ẹni ṣètọ́ni lélẹ́yìí ẹni ibú. mo rò pé yé tọba gbódò fáìnà tó gbá ìnáfójò tó ó rojọ́ o Ibn Arabi lọ́daràn Ibn al-Arabi lèèyàn ńlá ẹni rè nínú àwọn sọkúsọ làwọn ń tọ̀rí kọ̀ látàyè john lábẹ́ ti hadiya hululiyya yẹn ńlọkànnì wọn ti ń sọ pé máa fi jubbati illa hu pé kò sí nǹkan kan nù bùbá tó ń wá o àfọlọ́ a'udhu billahi minash shaitani rajim. onídàdàrà kan ọ̀kan nu wọn náà wọ́n kọjá lọ níbi tájà ń ti lọ wọ́n wá sọ fún pé ṣé ọlọ́run náà nù wọ́n ní kọ́ọ̀lọ̀ húwọ̀hú tọ́lọ́nù húwọ̀húwà ọlọ́lọ́nù ọlọ́run lajá lọ́dọ̀ òpò nù tò náà ló ṣe jẹ́ pé ó ń tọ̀rí kó bùkátà kọ́kọ́ kí o kó tó máa sọ̀sọ̀kúsọ láfi sọ pé ẹni tó bá fẹ́ fẹnu wa rọ̀ kó bùkátà mà. sẹ́wọ̀n kí ọkàn máa yanu pàkà ni ní ọmọ sẹ́nu pányá páyà. tó bá fẹ́ sọ̀rọ̀ làákàyè tó fẹ́ kọ́ àwọn èèyàn lọ́gbọ́n tó fẹ́ kọ́ wọn mà ọgbọ́dọ̀ research. torí kọ́ ọmọ parọ́ mọ́ lọ ọmọ mọ́ anabi bani lọ́kàn jẹ́ nítorí àkídà burúkú yìí náà ti wà Nàìjíríà yìí lọ́dọ̀ àwọn tọ̀rí aṣọ níjó ni nínú hudan wa bushra ẹ lè lọ gúgù rẹ̀ rí yaani coincidentally tọ́lọ́ ní kí n máa wo youtube lọ́jọ́ kan mo bá rí á ah, ọba mi lọ́kàn jẹ́ púpọ̀ wọ́n á ń dárúkọ àwọn ṣéwù wọn kọ̀ọ̀kan ṣéwù lágbájá ọlọ́ọ̀ni ṣéwù lágbájá ọlọ́ọ̀ni ṣéwù lágbájá ọlọ́ọ̀ni ṣéwù tàmẹ̀dò ọlọ́ọ̀ni ṣéwù tàmẹ̀dò ọlọ́ọ̀ni ṣéwù làkàṣègbè ńkọ́ ọlọ́ọ̀ni. Ah! a'udhu billahi minash shaitanir rajim ṣùgbọ́n èdè àwùsọ àwọn fi sọ ọba ni lọ́kàn jẹ kóòtù àwọn jẹ́wù ti ń yàtẹ̀ tí wọ́n sọ tí gbogbo èèyàn ọ̀tà tó ní oṣù sáfún fún ààrẹ. wà á lọ́lọ́ ni kí ló ń fọ́ lọ́n pè gan-an rí. náà ni wọ́n á ní kó fi tọ̀rí kọlẹ̀ ọ̀yarí kó burú. àmáàánú rẹ ní tó ń ṣe wá àbá pé kó o kú lórí tọ̀rí kan wò. Hmm, má kú lórí ẹ̀ súnà ni kò dì mú súnà ni kò dì mú ọ̀sá ti ń tra ìtọ̀rí kọ yìí bọ̀ ọjọ́ ti pẹ́ ó fi mú rere kankan wọnú súnà kó o rí bí rere rẹ ó ti ṣe pọ̀ ahlu súnà sọ yìí pé màá di ìgbọ́rọ̀ rẹ̀ tó fi ń gbọ́rọ̀ kó kíyèsí ìtumọ̀ rẹ̀ màá di ìríran rẹ̀ tó fi ń ríran kìí ṣe pé màá di etí rẹ̀ tó fi ń gbọ́rọ̀ kìí ṣe màá di ẹyinjú rẹ̀ màá di ìríran rẹ̀ màá di ìgbọ́rọ̀ rẹ̀ màá di ọwọ́ rẹ̀ tó fi mú nǹkan màá jí ẹsẹ̀ rẹ̀ tó fi rìn wọ́n lè túmọ̀ rẹ̀ ní pé ọlọ́run ọba yọ ọ̀ràn sí yóò fi ṣe kòńgẹ́ yóò mú máa ṣe déédéé ọlọ́run ẹlẹ́dàá wa yóò gbà wájú gbẹ̀yìn fún gbogbo nǹkan tí bá ń ṣe yóò máa já sí déédéé ọlọ́run ẹlẹ́dàá wa máa ràn sí torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ń bẹ pẹ̀lú ẹ̀ ìtumọ̀ rẹ̀ nù. àmọ́ kì í wá sí pọ́lọ̀ ó di ìgbọ́rọ̀ rẹ̀ tó fi wá sọ pé tọ́lọ̀ ẹ ti di nǹkan kan náà ṣe pé ó di ìríran rẹ̀ a sọ pé wà tọ́lọ̀ ẹ ti di nǹkan kan náà ṣe pé ó di ọwọ́ rẹ̀ a sọ ọwọ́ mú nǹkan yìí ọwọ́ bàbá ń sọkúsọ ẹlẹ́nu wa rọ́ọ̀fù alimami Bukhari ló gbà wá nínú àwọn àǹfààní tó wà ń bẹ òun náà ni pé ọlọ́run ní àwọn awuliya nínú àwọn ẹrú ẹ̀ kọ́lá ẹlẹ́dàá kó so wá lọ́kàn nínú wa a sì ti mọ̀ pé àwọn alùwàlíyò wàlíyà méjì ni àwọn wàlíyò ẹnìkan ti ṣèdánilẹ́kọ̀ọ́ rẹ̀ ní húdà wà bó ṣe àárín. ìyàtọ̀ tó wà láàrin àwòlíyà rahman àti àwòlíyà shaitan. àsọdébí pé a lè rí yàn dákí wọ́n ń dáná báyìí ó sì gbọ́wọ́ lórí iná iná òjò lọ́wọ́ ó sì ní kẹ́ gbé apẹ̀rin tẹ́ kó su sí gbé lórí ọwọ́ òun tó ń gbé sókè yìí iṣu sì ń jiná ọwọ́ ọ̀daràn iná ọ̀ràn a ní ah, wàlí wàlí báwo wàlí náà ni bọ́tú wàlí yé ṣẹ́tàn torí pé alimẹ̀yàr òṣùwọ̀n tá a fi máa mọ̀ ṣé wàlí yóò wá àdá àbí wàlí ṣẹ́tàn òun náà ni màdá kúrbìhí wà bọ́ọ̀dìhí mìíràn kìtàbí wà sùnà báwo ló ṣe súnmọ́ alukur'an àti sùnà sí báwo ló ṣe jìnnà sí wọn sí. ẹni tí tẹ̀lé kìtàbí wà sùnà irú rẹ̀ tẹ̀lé àti karama bọ́tọ̀ òun lè mà ìdí tí òfin nù Karama wọlé yóò lè mà pé tó máa mà gbọ́ wọlé náà iná òní jómi yóò mistakenly ní ọba Allahu akbar iná òjómi. àbí wa kì í ṣe pé òjò ń rọ sẹ́yìn ọ̀mọ̀ pé agbára ń bẹ ẹ tẹ̀lé mi ká òjò bá ń wa kọ̀ pa o pé yé wa mo rò pé wa tó bá yẹ pé ni ọlọ́ọ̀ni ó ń gò ní mọ̀kọ́jú òní pa ọ́n àwọn tá a tẹ̀lé àrùn ká bàbá ojú ọmọ yin. Ah, subhanallah ẹ mọ̀ mọ̀kú bá mi ojú ọmọ ń pa mí náà pé ah, ojú ọpá nídàre ẹ̀wù tí yóò tutù. <laughs> torí pé ẹni tó bá jẹ́ wàlí ọlọ́ọ̀ tọ́lọ̀ ń fẹ́ kírun nǹkan bá wọn ṣẹlẹ̀ sí ó ń gò ní mà amos bọ́ sí yọ́ra pé òun fẹ́ fi nǹkan kan hàn wá mo fẹ́ fi nǹkan kan hàn yín ànábì ọlọ́run ló máa ń ṣe bẹ́ẹ̀ tálẹ́bí ọlọ́run bá sọ fún mi fẹ́ fi nǹkan kan hàn yín tẹ̀yìn ò ní lè ṣerú ẹ̀ ìtumọ̀ rẹ̀ ní pé àmì pé mo jẹ́ ànábì nù tẹ́ bá ní òkúrọ́ bá ní mí ẹ̀yin lè ṣerú ẹ̀. ókè tí wọ́n bá ní ọ fẹ́ fi nǹkan kan hàn wá kí ló fẹ́ jẹ́ àbí òye wa kò sí nǹkan kan tó fẹ́ ti jẹ́. ẹnìkan ní àmúlòpọ̀ ló ti sẹ́mà pẹ̀tọ̀ bóun ní ṣe ń tẹ̀lé kìtàbù náà sí. páàpù burúkú ni ẹnìkan afara um, afárá wọn ló ti já òjò tọrọ òní agbára afárá ti já a lè kọjá lókè afárá o ọba ni gbogbo yẹn sáfọ sọ mi wọn ti sọ rẹ lọba di pé dàbí gbàtà ń tẹlẹ kékeré bó o ló ṣe di kìtàbù ọ̀sùn náà alùsùn náà o ò lè fi rọ́tàn wá jẹ bójú rẹ̀ tí wọ́n bá jẹ́ pé ń kóná bí ojú kìnìún á sọ fún ọ pé ẹni ṣètọ́ nìyàn. àwọn bídìí àdọkàn lè máa ha kẹ́ńjọ́ ń wá wà kú wa ni àwọn lè jọ lójú àwọn arìn lórí omi ni kékeré àwọn omi lẹ́gbẹ̀ẹ́ ṣètọ́ nìyàn jù wọ́n kó nu omi lẹ́ẹ̀kan náà ni. kékeré wa táwọn tánu so nítorí di eléyìí báyìí ẹ wo bó ló ṣe súnmọ́ Al-Qur'an àti súnnà alùsùn náà kò ní wọ́n sọ ọlọ́wọ́ ẹ̀fàs ní kíni ẹ̀pẹ̀ wá ẹ̀pẹ̀ lọ́lọ́sùn à. àríkékè tẹ̀lé kìtàbù ọ̀sùn náà pé ara ń tàn wí nù. sahibukum waliyu shaitan ẹni àṣetán ìlélẹ̀ kìí sẹ́ni Allah torí ẹ̀ ọlọ́run ní wàlí nínú àwọn èèyàn lọ́dọ̀ ahli sunnati wal jamaa gbogbo mùsùlùmí gbogbo wọlé ọlọ́run làwọn náà tó bá ti ń bẹ̀rù ọlọ́run tó sì gbọ́ ọlọ́run gbọ́ lódodo. torí rẹ̀ kò ní ìdíkà nìkan kàn máa tanra wọn jẹ wọn làwọn bí ma ṣùgbọ́n afurasí pọ́ ọmọ táwọn bí yẹn ọmọ kékeré yẹn bó ṣe kéré tó irun rẹ̀ ti ń ta kókó ṣé káwọn fà bíkẹ́ mọ́. pẹ̀lú ọ̀pẹ̀ fákìní dáhùn jẹ́ rí kékeré. pé yorùbá lẹ̀ àti kékeré yóò system tí irun bá ti ta kókó kí ni ẹ dáadáa wòlíì wòlíì wòlíì tani wòlíì majnun mo rò pé yé wa tó nítorí di eléyìí eléyìí ó fi hàn yín pé gbogbo àwọn ọ̀rọ̀ burúkú tí wọ́n máa ń o tó o bá ti tẹ tó o bá jẹ́ pọ̀ ń tẹ̀lé kìtàbù sunna ní irọ́ ọ̀ma jọ́ lójú irọ́ ọ̀ma jọ́ lójú tó ńgbà tí kí ọ̀nà yẹn ó ń horu báyìí a gbọ́dọ̀ pọ̀fọ̀ sí ok ẹ pọ̀fọ̀ sí kó tó má horu ma kò ní da fọ́fọ̀ náà sẹ́wọ̀n pé ara rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ balẹ̀ àní ah, kò ní da fọ́fọ̀. ẹ̀yin ọkọ̀ tá a ti ń jáde. wọn ló gbọ́ lọ ògùn bàjẹ́ nù. àmọ́ ah, wọn ní amọ́ ti kọjá o wọn ní amọ́ ti kọjá o àwọn tọ́lọ̀ ń gbáyé fún nu ẹgbọ́rọ̀ ọlọ́wọ́ wa gbáyé fún mọ́mì ní ma àwọn babaláwo ló gbé ayé fún àwọn ará lédi a'udhu billah torí rẹ̀ ọlọ́run láwọn àwòlíyà ìwọ́n náà sì lè jọ́kan nínú wa eré ntí múmi ní máa sánù yéésì kọ́ máa sáré pọ̀ fẹ́ dọmọ ọlọ́run bí àwọn akọrin yó eré pé mo fẹ́ di waliyullah kò yìí sì ṣe péré kan náà lọ́ọ́ máa sá àwọn kéde eré sísá lọ́yọ̀ state rárá ìyẹn ni kí ọ jẹ́ ẹni tó gbọ́ lọ́ngbọ́ ó sì jẹ́ ẹni tí ó ń bẹ̀rù Allah. ala inna awliya allahi la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun. kò jù bá ń lọ kọ́ndíṣàn méjì náà kí ẹ gbọ́ lọ́ngbọ́ lódodo kí ẹ sì máa páyọ̀ lọ. ẹ̀hẹ́ tó bá tó á kò túbọ̀ sí pé àwọn mírèkù ọmọ sọ̀kalẹ̀ mírèkù kì bóyá mírèkù ọmọ yanu ọmọ sòkèlè ẹni mo rò pé yé wa ọ máa jẹun bó ṣe tọ́ àti bó ṣe yẹ àmọ́ pé mílíkù mílíkù kìnnì kékin nígbà tí èso pè dání ọ. tẹ́ ẹ mọ̀ pé ní táwọn èèyàn ń wá kánù tí wọ́n fi dóńtì ọ̀rí kọ̀ ṣe bá ṣe deep study ọ̀pọ̀lọpọ̀ tẹ́rí tí ń ṣe tọ̀rí kọ̀ wọ́n ń wá gbára ni. Ah! ṣéwù lágbájá ń ti bẹ lọ́wọ́ rẹ̀ ah! wòlíì lágbájá ń ti bẹ ń tó sún ọ̀pọ̀lọpọ̀ débi tọ̀rí kọ̀ fún un. tí ó náà wá máa kó tẹ̀sùbá kan àlọ́ kan fi díngí sójúgun ńgbọ̀ wá de díngí mójúgun kí lélẹ̀ wọ́n fi tẹ̀síwá wọ́n fi ṣègbànú gbogbo eléyìí túmọ̀ sí pé tọ́ka bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n fúnru wọn lálàáfíà ni. nígbà tí adébàtà sórí àwa amúfìlà àfìsèbàtà ṣé ó ń tì í gbádùn. Ah. bọ́yá àmọ́ bẹ́ẹ̀ ṣe máa ronú nàìjíríà bíi tó ti gbádùn nù irú wọn kan irú wọn kan lórí social media sẹ́yìn pé social media àdáwò ni o ní tí wọ́n ń post níbi gbogbo ayé ò rí wọ́n á gbèrú wọn kan nílùú kan bóyá tó gbò lọ́wọ́ so ọ̀sá dèfì làwọn ọkọ̀jú ọ̀kan wájú ọkọ̀jú ọ̀kan bí ìfi lórí sí mẹ́rin ó tún wá mú àwọn díngí ó fi dára sí àwọn fìlà ó tún wá gbé fọ́tò ẹnìkan ìyáàsì ó gbé sí déédéé ibi ikùn ó tún wá mú dengue lóríṣiríṣi ó dé mẹ́sẹ̀ ìbọ̀sẹ̀ funfun bìkan dúdú bìkan mo rò pé so gbogbo ká so ní ọ̀dọ̀ àwọn tọ̀rí kọ́ ọmọ hmm, ó ti wà sọ́là mo lọ wà sọ́là ọ̀rẹ́ mi kan láti Saudi ya <laughs> ó wá rí fọ́tò yẹn ó wá fi ránṣẹ́ sí mi padà pé ẹ jẹ́ má gbàgbé àwọn eléyìí náà àdúrà pé kọ́lọ́ọ̀ fún ọ lálàáfíà. <laughs> èmi bá rí à ọmọ ń lọ́dọ̀ àwọn tọ̀rí pẹ̀ ẹgbẹ́ eléyìí ti wà sọ́là ni orí pé à bọ́lá mẹ́jà ní ní gbogbo péré gbogbo orí di eléyìí gbogbo tí wọ́n pẹ́ lẹ́sọ̀ wọ́n sọ pé àwọn wèrè láti bó ṣe rí nìyẹn tí èèyàn máa ma ronú tó gbogbo tí ọ̀dà yìí náà máa rí gbogbo ń tọ́da ọmọ pé ọ̀dà torí ẹ̀ súnà tọba rí nǹkan kan mú àánú rẹ̀ tí ọ̀dà ọgbẹ́bù torí kọ̀ tọba rí nǹkan kan mú àánú rẹ̀ tọ́da ó tún gbẹ́bù kí ló dá mi irọ́ lásì hmm? tọ́kà máa fi ebi para rẹ̀ ebi pààyàn fún forty days wọ́n á ta torchlight lójú pé kí ló rí wọ́n ní torchlight wọ́n ní àkóbóró ebi ò tí ì pọ̀. <laughs> nígbà tó ń pé forty seven days ìgbà àwọn ah, kìnìyàn ọ̀pá yẹn bí o èsì wo wọ́n fẹ́ kéèyàn fọ̀ náà rí ká kọ́ sọ pọ́lọ̀ lórí ní tàn sọ pé olùlíyà ìtì àdíyà mi. Bàbá tẹ́tọ́ tẹ́lá ìsílẹ̀ lójú lẹ́yìn gbà kí ló rí? Húwà húwà. Kí ló wí lẹ́rí? Húwà húwà. Ah, yes, ọwọ́ ti bà. Ẹ dákun. sínú súnà yìí ọ̀ pàṣẹ túrò irú tírénì burúkú bá láì fẹ́ gbaṣẹ́ sọ́jà ike ọgbọ́dọ̀ kọ́kọ́ pé gbogbo màálù lọ́lọ́ kótó dikó dálù súnà áá ìrọ̀rùn súnà bá dé o wàláì gbogbo ẹni tó bá gbádùn tó manú rò álù súnà lọ́yẹ̀ kẹjẹ o a pé gbogbo èèyàn tí ò sí lórí súnà tí wọ́n á láǹfààní àti gbọ́rọ̀ ibi láyé yìí ronú sí súnà. darapọ̀ máa ti ṣe súnà kó di súnà mu kó kú lórí rẹ̀ wàláhì oríire ńlá ni oríire tó ṣe pé kò sí ètò lè fi wé oríire ńlá gidigidi ni súnà kódà ọgbà kátúnṣe ìdánilẹ́kọ̀ọ́ mi lórí ẹ̀ ìdí tó fi gbọ́dọ̀ di súnà mu ìdánilẹ́kọ̀ọ́ ọmọ jẹ́ ìdí tó fi gbọ́dọ̀ di súnà mu. ntọ́wọ́nù rẹ̀ yọ pọ̀ wàláhì ẹni tí ò bá ṣe súnà kí ló ń ṣe láàyè wọ́n kàn tara rẹ̀ dànù wọ́n tara rẹ̀ dànù wọ́n kàn ṣiṣẹ awo lásán wọ́n pàtìkù rẹ̀ ṣòfò wọ́n fọjọ bí má jìnnà sí àwọ ọwọ àkùdànù jẹ gbogbo ń tó ló kó dọ́lá yóò ní wúlò fún ọ. kọ́ á tó súnà kan tí ó kù tí súnà tó gbáyé tí ò wúlò fún lẹ́yìn ikú rẹ̀. àwọn gbogbo páàgùn gbogbo àwọn ò fi tá a bá wa àlè fi ṣeré àlè kó dànù. tó ní tó ń bá kú kẹ́ kó àwọn oúnjẹ yìí sí ibi tó ń fi rọrí. àwọn eléyìí ẹ̀kọ́ sóun lọ́wọ́ wọ́n fi pàdé àwọn màláíkà tó ṣe fẹ́rẹ́ lálùkìyàmẹ̀ wàláhì kò ní wúlò fún ó ń tara rẹ̀ dànù ni sílẹ̀ yorùbá náà lẹ sọ ẹni ayé ni rọ́ọ̀mà àbẹ́ ẹ̀kọ́ mi ọ̀run kọ́ kò gbèké gbogbo rọ̀ọ̀rẹ́ ayé lọ́mọ tí ọba àmọ́ kódà kódà gan ayé gan làṣírí rẹ̀ ó ti tú lọ ẹ̀kọ́ ọmọ ayé làṣírí títú. torí pé ọ̀rọ̀ páyé ni rọ́ọ̀mọ̀ gan kò tún ṣe déédéé tán á tó bá jẹ́ ipò òdodo bá ní gbogbo ògùn sọ ẹ kó kú wàhálà ìkọ̀ ẹ kó kú ẹbí màlẹ́kà ní bọ̀ ni ọ̀wá ní kí wọ́n kó kan síbi ìrọ̀rí rẹ kí wọ́n kó kan sí ọlọ́ọ̀fì pàdé màlẹ́kà ẹbí màlẹ́kà lọ́wọ́ gbẹ̀mí rẹ ìwé fi ta láyà pé ó tó bẹ̀ tá lọ́ọ́ pa babaláwo ni ọ̀làlàámu bí ọ̀fọ̀ òfò tí wọ́n máa pa pẹ̀lú kọkàn bá wù ọ́ lọ́dà bí ẹni tí wọ́n gbé bá kò dúró gbẹ́jọ́ wájú rẹ̀ wọ́n gbé dúró wọ́n á ní gbogbo yẹn máa kó nà ọkọ̀ wọ́n á ń fi oúnjẹ báyìí wọ́n á ń fi oúnjẹ wọ́n á ń pọ̀pọ̀ wọ́n á ń fi oúnjẹ wọ́n á ń pọ̀pọ̀ sọ́jà wa sọ fún pé ṣé ọ̀gbọ́n nǹkan tá à ń sọ fún àbí o pé a ní kẹ́ ẹ máa ṣeré pé <laughs> ok ọ̀hún nà mí kòbókò sọ́jà ọmọ kóńdé òní kòbókò ọ̀fẹ́ nà mí kòbókò àbí. okay i will teach you lesson. àbá ọkọ̀ kan kù máa ń gáò ó kó fún lẹ́sẹ̀ ẹsẹ̀ wọ́n declare rẹ̀ condemn. ẹ dákun tí yorùbá náà sọ pé ta ni jọ́ di apẹ̀rin lójú ọdẹ apààyàn. ṣé ìbọn kò dúró gbẹ́jọ́ òun gbọ́fọ̀? wípé ẹ̀jẹ̀ àpọ̀fọ̀ ẹni tó yìn gan gbà mí ó ti ti ó gan ṣubú láti wá pẹ́ ẹni tó dojú ẹ̀ kọ́. eléyìí túmọ̀ sí pé gbogbo ogun rọ́tò ń kóká òun forí jágbó ogun káyé ó ti jẹ ogun títí títí gbogbo yín dógun mọ́ ọ lẹ́nu. wọ́n bá àyẹ́ rí àwọn míì gan bá ń wo eyín gbogbo ẹ ti dógun torí jẹkújẹ gbogbo àwọn ogun burúkú ó ti jẹ àwọn ogun burúkú gbogbo eyín ti gbogbo ẹ̀ kò pípa ọmọ kù níjọ́ tó bá kú ṣé màlíkà bá ń gbọ́ ọ lójú tí wọ́n ń gbọ́ ọ lẹ́yìn tó bá ní wọ́n ń gbà yẹn lójú àmọ́ gbà lẹ́yìn kọ́ wọ́n ń gbà ń papọ̀ ni ẹ yọ ẹ̀mí jáde ẹ̀mí burúkú ń bẹ lára a ah, ọsọ pé ọlágbára ọ wà lè lo agbára fún àmàlẹ́kà kọ́ bọ́ mọ́ wọn lọ. ọ̀kan wọ́n ní ikú fẹ́ pa ọwọ́ àsínfìlà ìgbà tó wá ẹnu rẹ̀ wá wá ní ó ṣèṣì ni o wọ́n kú ó mo ti wá lọ débi máa o abẹ́rẹ́ nǹkan mẹ́ ọlọ́ọ̀ ti kú ọ̀pá ìyẹn gúrú ó lọ́lọ́ lò nígbà tí ikú fẹ́ ra múnjó ni ọwọ́ ló ti kìlọ̀ fún gbọ́dọ̀ tún dọ́dọ̀ ma kó sì kìlọ̀ fún kọ́ wà lórí kìlọ̀ lẹ́bùn náà kó wọn mọ̀ kù láéláé láàfin mà pé yẹ olóògùn ògùn sẹ torí àkàrà ọmọkùnmọ́lá mọ á ń tàn ọmọ tàn ara rẹ. so wọ́n sì ní ayé tí ọ̀nà máa tanra wọn jẹ wọ́n máa tanra wọn dànù ní láyè sí òní fi mú nǹkan kan jáde ńbẹ torí ẹja dúró báyìí ọlọ́wọ́n bá ní àwọn awolíyá nítòsí lè sọ yẹn di waliyullah al-iman wa taqwa kájẹ́ni tó ní ìmánì òdodo ká sì jẹ́ni tí ń bẹ̀rù ọlọ́wọ́n bá lódodo ọlọ́run dákun àti ìmánì àti ìpayà rẹ̀ fi ṣe wá lọ́ṣọ̀ọ́ léwà jìnnà sáà ìgbàgbọ́ wọ́n ṣe wá lálá ìpayà rẹ̀ subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. rántí pípé ńgbà tí ìdánilẹ́kọ̀ọ́ ọba tún fi dé ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ ọlọ́run láti wà nínú oṣù Dhul àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijja wọ́n jẹ́ àwọn ọjọ́ tó lọ́lá ńlá eléyìí tó ṣe pé gbogbo sẹ́ẹ̀rí tá a bá rí ṣe nínú ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ sí i bí ìfẹ́ tó ní sí àwọn sẹ́ẹ̀rí tá a ṣe nígbà míì lọ. torí ẹ̀ lànà Nabi sallallahu alayhi wa ní ká pọ̀ ní mímọ́ wí la ilaha subhanallah alhamdulillah àti allahu akbar nínú àwọn ọjọ́ yìí subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar tó sì bá ti bẹ̀rẹ̀ ta ìbẹ̀rẹ̀ a tún bẹ̀rẹ̀ takbiratun mutlaqa ní gbogbo àyíká yìí ní gbogbo ògbà yàtọ̀ síbi tí ò ti yẹ ká dákọ̀ lọ allahu akbar allahu akbar allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أما ولق لق أما ولق لق تتتو في وادي جو عرفة في وادي جو عرفة إقبال أبر تكبيرات مقيدة أما الله أكبر إليه تسكي أدقبس وما وإليه بقو صلاة ورانيا قوكا أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد آوي تتدي صلاة العشاء رجع عرفة بلا سنجادون ìjọ keje ọdún ìjọ kẹta ọdún á tún ṣe níjọ kẹrin ọdún títí di sọláàtì làásù lẹ́yìn tí sọláàtì làásù yẹn ó ti tánu. ẹnikẹ́ni tọ́lọ́n bá bò láṣìírí nínú wa tó fẹ́ pẹran iléyà tọ́ba ti gbọ́ oṣù dèlhíjà bẹ̀rẹ̀ ó ti di èèwọ̀ lórí wa ká gé nǹkan kan nínú ìkànnà irun tàbí awọ ara wa torí ẹni tó fẹ́ gé kanna ẹni tó fẹ́ dínrún mú rẹ̀ kù tó fẹ́ fa tàbíyá rẹ̀ àbí tabẹ́ rẹ̀ kó tètè ṣe bẹ́ẹ̀ o láàrin ọ̀la sọ̀túnla torí ọjọ́ tá a wí ó lè bẹ̀rẹ̀ ńjọ́ mẹ́rin àbíjọ́ márùn so wàá tètè dín irun mú rẹ̀ kù irun abíyá rẹ̀ wàá fà tàbẹ́ rẹ̀ náà wàá fà wàá gé ìkánná rẹ̀ àwọn ọ̀gbọ́dọ̀ fọ́ gba rẹ̀ o sọ wá sí léyìí kó sọ dẹlẹ́jà tó wọlé ìyẹn gbogbo ẹni tọ́lọ́mọ bàbá ní kó ní tí ó fi pẹran léyà yàtọ̀ sẹ́ni tí ò ní pẹran léyà òhun kò sí ní tó ní kó mọ́gé kaná nínú oṣù dẹlẹ́jà àbọ̀fẹ́ fárun abẹ́ àbábíyá rẹ̀ àbọ̀fẹ́ dí tìmú rẹ̀ kù kò sí ní tó ní wọn mọ̀ sí wọ́n pẹran lé wa ilé yìí wọ́n ti pa kìí ṣe ọlọ́pàá eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́wọ̀n abẹ́lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá kọ́nà wa lọ kó fún wa ń sẹ́ẹ̀rì sí i lásìkò yẹn ẹni tó bá fẹ́ ṣe sùyàm ó lè ṣe yàtọ̀ sí pé òní ṣe sùyàm lọ́jọ́ ọdún òní ṣe sùyàm lọ́jọ́ ọdún ọ̀wọ́n arí kankan ṣe rí dájú pípọ̀ orí sùyàm ọjọ́ Àrafà torí kọ́lọ̀ máa fi ń pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant. أستغفرك وأتوب الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله